ẹ káàárọ̀ yẹn akẹ́kọ̀ọ́ mo kí wa káàbọ̀ sí kíláàsì yorùbá àkòrí tí a fẹ́ wò lónìí ni oríṣiríṣi ọ̀rọ̀ èṣe oríṣiríṣi ọ̀rọ̀ èṣe kí a tó bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé àwọn oríṣi ọ̀rọ̀ èṣe tí a fẹ́ gbéyẹ̀wò nínú ẹ̀kọ́ yìí ẹ jẹ́ ká rọra wa létí ohun tí ọ̀rọ̀ èṣe jẹ́ ọ̀rọ̀ èṣe ni ó ń tọ́ka sí nǹkan tí olùwà ń ṣe nínú gbólóhùn ẹ má jẹ́ ká gbàgbé pé olùwà ni ẹni tí ó ń ṣe nǹkan nínú gbólóhùn ọ̀rọ̀ ìṣe yìí ni ó ń ṣe iṣẹ́ kókó gbólóhùn nínú èdè Yorùbá nítorí pé láìsí ọ̀rọ̀ ìṣe nínú gbólóhùn irú gbólóhùn bẹ́ẹ̀ kò ní ní ìtumọ̀ ìdí nìyí tí a fi ń pe ọ̀rọ̀ ìṣe ní òpómúléró gbólóhùn tàbí ká sọ pé ọ̀rọ̀ ìṣe jẹ́ kò ṣe má ní nínú gbólóhùn èdè Yorùbá nítorí pé láìsí ọ̀rọ̀ ìṣe yìí irú gbólóhùn bẹ́ẹ̀ kò ní ní ìtumọ̀ ẹ ká àwọn àpẹẹrẹ òkè wọ̀nyí bàbá kọ́ ilé kọ́ tí a fàlà sí díẹ̀ nínú àpẹẹrẹ yẹn òun ni ọ̀rọ̀ ìṣètò wà bẹ́ẹ̀ bàbá kọ́ ilé bàbá yẹn ni olùwà ọ̀rọ̀ ìṣe tó tẹ̀lé ó ń sọ nǹkan tí olùwà ṣe òun ni a ṣe sọ pé ọ̀rọ̀ ìṣe ni ó ń tọ́ka sí nǹkan tí olùwà ṣe nínú gbólóhùn ọ̀rọ̀ ìṣe yẹn jẹ́ ká mọ nǹkan tí bàbá tí ó jẹ́ olùwà yẹn ṣe bàbá kọ́ ilé ẹ ká yọ ọ̀rọ̀ ìṣe tó jẹ́ kọ́ yẹn kó wá ku bàbá ilé ṣe pé gbólóhùn náà kò ní ìtumọ̀ mọ́ òun ni a ṣe sọ pé ọ̀rọ̀ ìṣe jẹ́ òpómúléró nínú gbólóhùn èdè Yorùbá àpẹẹrẹ kejì mo jẹ ẹ̀bà mo jẹ ẹ̀bà jẹ tí a fàlà díẹ̀ ni ọ̀rọ̀ ìṣe adé ra aṣọ ra ni ọ̀rọ̀ ìṣe tó wà ń ọdẹ pa ẹran pa tí a fàlà sí díẹ̀ ni ọ̀rọ̀ ìṣe tó wà ń bẹ̀ ó ń tọ́ka sí nǹkan tí olùwà ṣe oríṣi ọ̀rọ̀ ìṣe méjì ni a fẹ́ gbéyẹ̀wò nínú ẹ̀kọ́ yìí àwọn ni ọ̀rọ̀ ẹ̀ṣe onísílébù kan àti ọ̀rọ̀ ẹ̀ṣe onísílébù méjì a máa ṣàlàyé wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ṣe onísílébù kan ọ̀rọ̀ ẹ̀ṣe tí kò ní ju sílébù kan ni à ń pè ní ọ̀rọ̀ ẹ̀ṣe onísílébù kan ẹ má yẹ ká gbàgbé ohun tí sílébù jẹ́ sílébù ni ègé ọ̀rọ̀ tí a lè pè jáde lẹ́ẹ̀kan ṣoṣo ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tí kò ní ju sílébù kan ni à ń pè ní ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ onísílébù kan ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ onísílébù kan máa jẹ́ àkànpọ̀ kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì òun ni a máa ń pè ní kí àti fí kí àti fí àkànpọ̀ kọ́nsọ́náǹtì àti fáwẹ́lì ẹ káwọ àwọn àpẹẹrẹ tó wà lókè jẹ́ gbìn kò ṣe pọ́n jà lọ wò gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a bá wo àwọn àpẹẹrẹ wọ̀nyí dáadáa a rí i pé àkànpọ̀ kọ́ńsónáǹtì àti fáwẹ́lì ni wọ́n ẹ wo kò kí àti ó tó wà nù àpẹẹrẹ yẹn kọ́ńsónáǹtì àti fáwẹ́lì ni ẹ wo gbìn gbí kọ́ńsónáǹtì ni ín fáwẹ́lì ni fáwẹ́lì àrán mú pè tí a bá wò dáadáa yìí pé àkànpọ̀ kọ́ńsónáǹtì àti fáwẹ́lì ni wọ́n ẹ jẹ́ ká wo àwọn àpẹẹrẹ àwọn àpẹẹrẹ wọn ẹ jẹ́ ká lò wọ́n nínú gbólóhùn olúgun iyán olúgun iyán gun tí a fà sí abẹ́ ni ọ̀rọ̀ ìṣe onísílébù kan tó wà bẹ́ẹ̀ tí a bá rí náà rí pé àkànpọ̀ kọ́nsínátì àti fáwẹ́lì ni gí kọ́nsínátì ń fáwẹ́lì ni fáwẹ́lì àránmúpè ó dín ẹja kẹ́mi rán aṣọ kẹ́mi rán aṣọ ìyá pọn omi pọn tí a fàlà sí abẹ́ ni ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tó wà ń bẹ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ onísílébù kan ẹ ká ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ oríṣi ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kejì tí a fẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ onísílébù méjì sílébù méjì ni ó máa wà nínú ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ onísílébù méjì ọ̀kọ̀ọ̀kan sílébù méjèèjì náà ni ó jẹ́ àkànpọ̀ kọ́ńsónáǹtì àti fáwẹ́lì àpẹẹrẹ ni bàjẹ́ tànjẹ gbàgbọ́ bẹ̀wò pàdé báwí gbàgbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ onísílẹ́bù méjì yìí ó tún wá pín sí ọ̀nà méjì àkọ́kọ́ ni ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ẹlẹ́là èkejì ni ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ aláìlẹ́là ẹ ká kọ́kọ́ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ẹlẹ́là ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ẹlẹ́là ni èyí ni ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ onísílẹ́bù méjì tí a lè fi ọ̀rọ̀ mìíràn bọ̀ láàárín nínú gbólóhùn èyí túmọ̀ sí pé àwọn ọ̀rọ̀ ìṣe wọ̀nyí a lè pín wọn sí méjì ká fi ọ̀rọ̀ mìíràn bọ́ láàrin bí àpẹẹrẹ bàjẹ́ ẹ ká lò nínú gbólóhùn Olú ba àga Òjó jẹ́ tí ẹ bá wo gbólóhùn yẹn ẹ rí i pé a ti pín bàjẹ́ yẹn sí ọ̀nà méjì a ti fi àga àti Òjó sáàrin ẹ̀ Olú àga Òjó jẹ́ èkejì ni gbàgbọ́ mo gba Ọlọ́run gbọ́ ẹ rí i pé a ti pín gbàgbọ́ yẹn sí méjì àti fi ọlọ́run bọ̀ láàrin gba ọlọ́run gbọ́ òmíràn ni túká olórí tú ìgbìmọ̀ ká ẹyin pé túká ẹ àti là á sí méjì àti kí ọ̀rọ̀ mìíràn bọ̀ láàrin olórí tú ìgbìmọ̀ ká rẹ jẹ ẹ̀gbọ́n rẹ àbúrò rẹ̀ jẹ ẹyin pé a ti fi àbúrò rẹ̀ sí àárín àti pín sí méjì báwí tíṣà bá akẹ́kọ̀ọ́ wí èyí pé a ti fi akẹ́kọ̀ọ́ sí a ti là sí méjì àwọn ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ẹlẹ́lànì wọ̀nyẹn ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ onísílébù méjì tí a lè fi ọ̀rọ̀ mìíràn bọ̀ láàrin ẹja tún wo pàdé pàdé ó pa ilẹ̀kùn dé èyí pé a ti fi ilẹ̀kùn bọ àárín pàdé tún ṣe gómìnà tún ìlú ṣe èyí pé a ti fi ìlú sí àárín tún àti ṣe bẹ̀ wò bàbá bẹ̀ akin wò a ti fi ọ̀rọ̀ mìíràn bọ̀ láàrin ìtumọ̀ ọ̀rọ̀ ìṣe ẹlẹ́là nìyẹn àkíyèsí mìíràn ni pé a rí ìgbà tí a lè lo irúfẹ́ ọ̀rọ̀ ìṣe yìí láì là wọ́n nínú gbólóhùn àwọn ọ̀rọ̀ ìṣe ẹlẹ́là àwọn àpẹẹrẹ tí mo taṣẹ̀ sọ tẹ̀ yìí a ti rí a rí ibi tẹ́ pé a lè lò wọ́n nínú gbólóhùn láì là wọ́n bí àpẹẹrẹ ẹ jẹ́ bàjẹ́ kẹ̀kẹ́ olú ti bàjẹ́ ṣe pé ààlà yẹn sí méjì gbàgbọ́ mo gbàgbọ́ pé ọlọ́run wà ṣe pé ààlà gbàgbọ́ sí méjì ń bẹ̀yẹn so a tún lè lò ó bẹ́ẹ̀ láìlá ẹ ká wo ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ aláìlẹ́là èyí ni ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tí kò lè fi ọ̀rọ̀ mìíràn tí a kò lè fi ọ̀rọ̀ mìíràn bọ̀ ní àárín ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ aláìlẹ́là òun ni ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tí a kò lè fi ọ̀rọ̀ mìíràn bọ̀ ní àárín bí ọ̀rọ̀ àti ìdàkejì ni ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ẹlẹ́là àti ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ aláìlẹ́là ṣe rí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ aláìlẹ́là yìí ó jẹ́ àkọ́pọ̀ ọ̀rọ̀ tí kò ṣeé yà sọ́tọ̀ a lè yà sọ́tọ̀ bá ṣe ya ọ̀rọ̀ ẹlẹ́là sọ́tọ̀ ọ̀rọ̀ ìṣẹlẹ́là a lè ya ilé sọ́tọ̀ kò ṣeé yà sọ́tọ̀ ìyẹn ni pé a kò lè pín irọ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ sí méjì a lè pín wọn sí méjì ẹ ká wo àpẹẹrẹ Àjàyí pàdé Akin ní ọjà pàdé Àjàyí pàdé Akin ní ọjà kò sí bí a ṣe lè pín pàdé yẹn kò sí bí a ṣe lè pín sí méjì ká fi ọ̀rọ̀ mìíràn bọ́ gbólóhùn yẹn kò lè ó lè má ní ìtumọ̀ mọ́ kò ní ní ìtumọ̀ mọ́ kò tẹ̀ ní ìtumọ̀ mọ́ tí a bá ní pé kí a pín sí méjì so ọ̀rọ̀ ìṣe aláìlẹ́là ni àwọn ọ̀rọ̀ ìṣe tó yẹ pé a lè fi ọ̀rọ̀ mìíràn bọ̀ wọ́n láàrin padà ó padà sí Èkó ó padà sí Èkó kò sí bí a ṣe lè pín padà tí a fi ọ̀rọ̀ mìíràn bọ̀ láàrin gbèsè ọba ti sorry gbèsè ọba ti gbèsè jẹ́wọ́ Olú jẹ́wọ́ ẹ̀rọ pípa ṣubú Wálé ṣubú fẹ́wọ́ Òjó ń fẹ́wọ́ bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ iṣẹ́ ṣíṣe kiri àìná kiri ẹ̀fọ́ tí a bá wo àwọn àpẹẹrẹ wọ̀nyí dáadáa a rí i pé kò sí bí a ṣe lè là wọ́n sí méjì kí a kí ọ̀rọ̀ mìíràn bọ̀ wọ́n òun ni a ṣe ń pè wọ́n ní ọ̀rọ̀ ìṣe aláìlẹ́là ẹ má já ìtumọ̀ ọ̀rọ̀ ìṣe àti oríṣìí méjì tí a gbéyẹ̀wò nínú ẹ̀kọ́ yìí mo lè tún ṣàlàyé ọ̀rọ̀ ìṣe ẹlẹ́là fún wa àti ọ̀rọ̀ ìṣe aláìlẹ́là ẹ má yẹ ká gbàgbé ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ẹ níbí ni a ti máa mẹ́nu dúró nínú ẹ̀kọ́ yìí ẹ